bá mi cross-pose báwo ni ilé ṣe dá kàmá lọ. where is my stand ọlọ́run mi ò mọ̀ tí bá ti dín àárọ̀ sí i ìjọ máa I don't know what happened mo máa ní láti flush gbogbo system Yes, I don't know. Where is the charge? Eh, where is the sound? Mm-hmm. Ibi kan dáǹtò níbí náà lóye. Torí wa lọmọ mi. Please, can you bring me my charger? I mean, my stand ní tó wà lẹ́nu mi ṣá gba tí mi lóyún mo ti jẹ nǹkan kan tí ò tó ṣò mí pé kò kò kín dáadáa bí báwo bóyá kúlíkúlí yẹn ìjẹkújẹ ò ní ṣe mí ò ṣe say hello to everybody no, say hello good morning um, good morning. Mm-hmm good morning ẹ̀ sì á ti wà ní ọ̀dẹ ní nàìjíríà àbí wọ́n ti fẹ́ wọ̀ rẹ̀ náà. Yeah, we look at that. Mami, because suppose uh, it don't, you want to do it, eh? get information on me àbí kẹ́ fi jẹ́ ẹ̀sìn. very cool because uh, accuracy. Me, you understand the time Me, I won't change many things. Though. Then what you turn on the sun. Tẹ̀lé oníjà láti jẹ ok tó bá jẹ́ pé tìrẹ yàrá mi yẹn ni wá ti ṣe o. You wanted to do it. You better be don't break it so that they can do it for us. But we Ògbódó sì bàjẹ́. Uh-uh. Don't waste your time. You know it's heavy. Be careful about your back, okay? of yourself bá mi kọ mo fẹ́ ṣe kinní láàárọ̀ ẹ̀ a ti ṣéǹjì jẹ́ gbé kinní wa a ti ṣéǹjì orí tébù yìí be proud of yourself mi lóyún o mò ń tutọ́ ni ó dọjọ́ sí bá ti ta bá tún gbogbo ilé ìṣètò jẹ́ gbé sí ibà ibo ló kọjú sí aláhàkọ́bá ọjọ́ tó bá ti tú mi léṣe tán ọjọ́ yẹn la máa máa bẹ̀rẹ̀ sí lọ sí gym ẹrù sì wà ní ilé ń sìn. bó tiẹ̀ ti pupa gan mi ò lo fítà níbàyò so mo ti pupa mo ti dòyìnbó. <laughs> irọ́ iná ni o bọ̀mí ìdúdú ṣá. mo ti yọ ilé ìka páàkì padà. ṣé ti fẹ́ lo bíní àwọn tí a bá ní kó bá wa ṣiṣẹ́ kó má lọ gbé títí wa lọ ṣọgbọ́n tó ló wà ní drill yìí wá gbé kúrò lẹ operation do it yourself ni tó bá gbọ́ ìlú tí ìkòròdú ọ̀gá ìlú tí ò sọmọ ọ̀dọ̀ everybody in Canada na ọmọ ọ̀dọ̀. I remember when I was young aṣọ yìí bá ṣe gbogbogbò mo ti fi ránṣọ rí àwọn èèyàn máa ṣe ìránṣẹ́ òṣèré cotton this cotton especially this particular cotton mo rí lára àwọn èèyàn this particular cotton yìí àwọn èèyàn wọ̀ lórí mídíà ò mo rí o tó fi wọ tó rán kiri sísàlẹ̀ tó fi wọ lọ patí o aṣọ yìí <laughs> eléyìí tútù dẹ̀ ní àbí kí ni wọ́n gbé fún ọkàn bá mi fi rán gáàn kan ni ó fi ìmúdẹ̀ mi fi ṣe láì lọ. Ah, ah, a ní òkú kọ́tà lè fi ṣe kiri ìtọ́lú èèyàn kàn fi ṣe bíbá ilé ẹ̀ wọ́n fi ṣe neck okay let me see you can bring designer designer out tó bá fi bíbá ṣe okay design ni ṣá like this. you know you know wow it's a it's a design tí a bá fọkàn ìṣe bí báyìí tí a bá so bí báyìí papọ̀ hmm? ó kàn gùn jù ni síbẹ̀ <laughs> àbí kéèyàn ṣe Ah! Tolu, aṣọ ẹbí mi ṣe kọ́tì mọ́ mo máa gé sí wẹ́wẹ́ mo máa fi ṣe ìborùn ah ìborùn ni ṣá look at it wow ìborùn ni o èmi ìyàwó muslim fúnra mi eh. you see èyàn tún lè fi ṣe kí lórúkọ ẹ̀gbọ́n style bẹ́ẹ̀ yẹn ó ti yé bẹ́ẹ̀ eh, it's a star, ṣá inspiration máa ń wá lójoojúmọ́ ni o look at it wow look at it ó for fún mi ní scissors máa gé máa fi ṣe ìborùn ni i can remove how many colour ni mo ní ó dẹ̀ kó mo ní gold white ẹ̀ hey, you see ìborùn ti dé ìrọ̀rùn ti dé wow look at it eléyìí náà èyí tí mo fi cotton tilẹ̀ yẹn tó wà lẹ́yìn yẹn pọ́pù yẹn àti gold yẹn ọlọ́run elédùnmarè ń gbọ́ aṣọ wo ni kí ló máa ń pe aṣọ yẹn náà tọ́nà ń tà ní kíní kan kí lórúkọ aṣọ yẹn o tó ní bẹ́bẹ̀ tà ti kíní kan báyìí yẹn ó ní o <laughs> ọlọ́run ilé ìdìbò rẹ̀ ń bọ̀ korea ni mo ti ra kọ́tì yẹn korea design ni hmm, bọ́lá ẹnu ẹ̀ tún ti ń jó belebele. to look at you see it's good for this thing alibonu and you leave the cutting alone see this one eee this one also oh, oh, oh, oh, oh, oh. it's another one wow serious see this one this one is white and silver this one is pure silver you can see I can use it I can cut it to make it uh, eh, ìborùn o see aṣọ igbó Mori. See rí tí wọ́n fi show. this this thing hìn bọ́lá wa ní pé káwọn èèyàn má bínú wọ́n máa bínú náà báwo ló ṣe lọ faṣọ tó fi ń lọ pátí tó máa máa fi rán kọ́tì má ṣe ikú sílẹ̀ o ti ẹ̀ wọ anything báwo ni no you are looking at me lukuluku ah ah it's good akọ́tì ìtọ́nú tó ń fi rán ọ ṣé a gbé machine yẹn wá àbójú sọnù eh okay you help me to sew it when, when I cut it like that I can make a, a lot of this alone come to I think this one is about five meter come let me measure this <clears throat> àwa là ń ṣe kọ́tì wa fara wa ń ṣe nílé even wọ́n sì ó yá where is the pro. You know where it is? I want to measure this one. If this can also give me something, style, I'll give it to Taylor to make something designed for me, nice one. I've not used this before. This is just new. Packet, can I package it? Bola ba o package ba wa packet. So mo ṣe yo eléyìí ni. Ìta ń lò tẹ́lẹ̀ ara ìta ń lò tẹ́lẹ̀ lélẹ̀. Eléyìí méjì ni mo ṣe yo eléyìí one gold and one silver. This is actually gold and grey. This is this gold, no, silver and grey, right? This is silver and grey. Okay, how many meter? kí ló fà tí mo fi tí mo fi pètò lẹ́nu ìtọ́ fẹ́ máa ọrùn um, àyà ń fẹ́ rìn mí láti fi mẹ́ta this is one. This is 36. Okay, I want to check it. No problem, darling. Oh, it's 3 meter and uh, it's by 60 something. Three, three, three meter and some and some let me let me let me take it here it's good for the Iboro. I've showed you if not I could cut it myself and come and I just máa kàn tẹ́lẹ̀ tí ni máa sọ fún yín pé ẹ bá mi rà ó ibo òrùn yìí tẹ bá fi sọ́rùn ṣó ti yé yín mẹ́ẹ̀ ẹ bá ń lọ but I've show you that's one thing about me I don't have secret like this thing now I can make it actually tó bá yẹ pé mi ò fi wọ̀nyí sìn eh? tí mo gbé jáde tí mo wá wọ̀ sórí aṣọ kan báyìí hmm. tí mo tún wá sọ pé wá bá mi rà bóòrùn yìí o tí mo gé sí wẹ́wẹ́ báyìí because by bá mi wò nọ́mbà yẹn kí ni nú gbélé bẹ́ẹ̀ bí yàrá yẹn sixty something ó ju sixty lọ no this way this way this is eh, thirty six by sixty gbé tape sí i. Ah. What should I Yeah, I want to know maybe ó máa dé sálẹ̀ tó pátápátá àbó ṣẹ́kù. So sixty this is sixty this actually I think it's sixty-five títẹ́ sixty okay it took me a minute. wow the length is actually long so a minute bí me, ṣe wà you rán aṣọ for me? ṣé kí what? lọ rán wá hmm. just look at it Nigeria, my máa fi ránṣọ fún ẹ. sixty plus thirty thirty-eight. thirty-eight so you have to do one meter long. so sixty plus thirty-eight okay sixty that's hundred meter now there is actually hundred tó bá fi rí by sí ṣebi tán fò dé thirty eight plus sixty so this one is two meter fifty by báyìí hundred meter like three meter here and also wait hundred is thirty six times three I mean thirty six times three that's hundred and no ninety that is this one, this side is three meter, and also this one is three meter. Yeah. 36 times 36. That is 100 and... 100 and... 100 and what? 36 times 36. Oh, Mama's, God, I mean, Mama's dead. Mama's. Okay, let's ask you. What is 36 times 36? Hey, Google. It's 108 now. Hey Google, what's 36 times 36? Oh my god, I told you. The answer is 1,296. Wait. <laughs> no, not not 36 times 36, plus Oh, no, that's. That. No, that, I'm not talking about tens. So, this plus 36 plus 36. That's 72. That's Yeah, times two. 72 plus 30, 36 again. That's 108. Ah. Yes. So here is 3 meter by the side also is 3 meter. So I can use this, like if I actually want to sew, you see, ma fi ma fi gbolẹ̀, mo ti rí pe aṣọ olówó ńlá ni, tó ẹ pé mo ní ṣọ́ọ̀bù sí. Ẹ wá bá mi raṣọ yi mo le di ṣe ìgbòrùn kí n gé èyí tó kù yẹn ń sìn kí n gé tó bá yẹ pé mi ò tí ì sọ síta ń sìn kí n gé tó sọ pé ṣé rí mi aṣọ yìí sìn tí n bá ran especially me Bọ́lá Fọláṣadé if I should make this clothes myself a lot of people be looking for it I'm telling you if I make it especially those people in fracas <laughs> those people in fracas dey be looking for this material. <laughs> I'm telling you so the material is very nice very nice o ẹ jọ̀ọ́ Ọlọ́run ilé ìmọ̀ràn gbọ́ kó tí fi wọn ní ignorance má ti má bọ̀ gẹ ọwọ́ ẹ̀ kúrò ní má lọ́rùn wọn ni it's nice look at it it's a good material it's a very good one you see àjàjà tó bá ti lọ wọ tó wọ tube sí wow in tó dájú téèyàn máa fi ọ̀hún náà máa fi rán ìborùn yẹn náà it's good for ìborùn as well. Look at it. Hmm. Then for him, that's it. Look at it. Oh. Wow. What would you jọ your bride gan. Ṣé ìyàwó? You see? You see? You see how quality? Look at the quality. It's nice. Nigerian run anything. See? It's nice. Anyway, you are welcome to this platform. Tolu make tea for me. I don't want to take anything with sugar. I don't know. Mi ò jẹ sugar lẹ́jọ́ mẹ́ta but tí ma ti jí láàárọ̀ ẹ̀ máa dà pé àbí mi mú mi dáadáa ni. Ẹ́ Tolu she auntie ti dúró dáadáa ṣé kò lè ṣubú? Are you sure? Yes. dẹ̀ pé ẹsẹ̀ ò tí ì wọlé dáadáa o kó dẹ̀ wá wọṣọ fún un kí ló ń ṣe hmm? I will keep this thing mo ti sọ síta mi lè fi ránṣọ mo tọ́ pé mi ti sọ síta ni mo máa fi rán aṣọ ni tí màá wọ bílíkì bílíkì kan sísàlẹ̀ báyìí màá wá rán òun bíi búbu adélẹ̀ màá tó wá fi gèlè sí i máa fi gèlè sí máa fà ìgbọ́n nínú ẹ̀gàn but mo ti tú ẹ̀ níta ṣé ti yé the material is very good actually this cotton is not ordinary cotton ṣọ́ọ̀bù eh, kan báyìí royal ṣọ́ọ̀bù kan báyìí ni wọ́n ti rí ní ṣé harrisburg ní òmùní harrisburg ní Quebec so with the only bedsheet kan báyìí náà very nice bedsheet but èmi mi ò láìpẹ́ tó bá ń tí ò bẹ́ṣítì yẹn ó máa ń gún mi kò ń gúnyàn lára bọ̀ tó máa ń yíyọ̀ lára mi mo máa ń láìkè cotton simple life bẹ́ẹ̀ so mo ní cotton mo ní mo ní bẹ́ṣítì kan tó look similar to it ó wà ń pa ní báyìí mo ra ránṣẹ́ sí àǹtí yẹn náà ń gbà yẹn àǹtí títí mo ra kíní ránṣẹ́ sí yeah kì í ṣe cotton yìí o the the sheet nice one báyìí àwọn dúfèé mo rà ránṣẹ́ sí wọn gbà yẹn. ó dáa fún ìborùn mo ṣe máa mo lè gé later máa fi ṣe ìborùn ó good fún ìborùn tọmọ mi bá lè bá mi tẹ ìtí ẹ i will be using it for to cover my head you see tolúwa ni mí watch this for wàá kàn fi sí quick wash kíkí ní torí àti eléyìí àti ìlú tẹ́lẹ̀ this one fi sí quick wash aṣọ kan tó bá fẹ́ fi sí ṣe é fi quick wash God. fún ìgbọ̀n you ìgbàlú ìfún ó yẹ kó fún mi ní inspiration tó bá yẹ pé mo kọ́ṣẹ́ tí náà ń sìn tí bá gbé síbẹ̀ báyìí tí mo fi bàtà gold àmì silver sí a máa jó báyìí la máa kó mọ́lẹ̀ kó mọ́lẹ̀ kó mọ́lẹ̀ ó yẹ kó ẹ kó ẹ kó máa gbé pọ́ọ̀sì ẹ̀ dáadé báyìí máa gbé báyìí. Eco, eco, eco, eco, eco, eco, eco. Kùmí láti òkè ẹ̀yà kù. Màá máa kó báyìí ni. Mo ti I talk too much. That's why these days I'm trying to watch my mouth. Actually, especially this one. Look at it. Beautiful. Ṣé kò the ìdí fífọ̀ ni? wọṣọ fún àǹtí yẹn sẹ which aṣọ one of the àwọn aṣọ tó bá délẹ̀ yẹn gown tó bá délẹ̀ aṣọ tèmi máa tóbi jù lọ́rùn ẹ̀ o fi gown one of your gown tó bá délẹ̀ ọmọ ọjọ́ wà a máa ti kó a lot of them sọ̀rọ̀ but àwọn tó ṣì wà ń bẹ̀rẹ̀ like ní fọ́ọ̀kù wà ń bẹ̀rẹ̀ wọ́n ní báyìí báyìí your gown those party dresses. torí bíbà yìí ṣì ń wú àìkò ó ṣò pé ẹrù tí wà ń bẹ so mo ṣe fẹ́ gbélé e sí bíbà we is not shock we throw a lot of things is not shock but at the same time nílùú ti pè dáìní wà mẹ́bà kò sí ṣé àyè ọkàn ló wà mẹ́ so at least àwọn méjì làwọn àlọ́ lé mi yẹ kí ṣé àwọn pé méjì ẹ̀ẹ́kọ́ máa pé mẹ́ta in case of a case ìtàbálà àlejò. ṣé o fẹ́ ju pinjamas ẹ̀ sọ̀rọ̀ ni tolúwa ni mí ayọ̀mídé. What happened to that your pajamas food you smell? Sometimes, but not my size. I wait for the other one. Okay, it's not your size again? Or do not like it? I just found it on the thing. it's not my size. Yeah, it's new one, huh? It's not new. It was like five years ago? Which five years ago? The boy one house? I put in the house. Okay. mo máa ń rí tó máa ń wọ pàǹtí ẹ̀ náà ok pàǹtí is too long ok ó ti tà ìtẹ́ ó fún fún mi but still sha no problem short term kí ló dé tó wá mú wá bíbá ìgbà tó ti mọ kó máa sọ. it was underneath the closet. yes sometimes a lot of things there even nínú kọ́bọ̀dù mi yẹn ó ṣọ̀pẹ́ kò sí òòrùn owó mẹ́ẹ̀. Eh? Oh, sure, shake it. Shake it, let me see. Shake what? This way. Touch it. Okay, ó do. Funny Fún ní gown kan. Tolu, don't má ṣe mistake o. Please, má ṣe mistake o. Tó ṣe é sè. Olúwa mi, má ṣe mistake Me Mi ní ṣe mistake, má mistake No, it's not funny. I don't want to be nǹkan fẹ́ sọ ọ̀pọ̀ tí mo fẹ́ sọ lórí nínú kámẹ́rà. It's not funny wọ́ṣọ fún kó dẹ̀ fún ní yíyà kó fún gèlè àbí kó fún ní kó fún ní wíìkì kan ó ṣe sórí gbèsè orí ẹ̀rọ mọ́tò. Where is the down Why I said we should put let's this person up. Okay, then inside the box. This one? No, eléyìí gùn ni ó máa wọ́lẹ̀ ni. Kò lè gbàdọ̀ tí this one is purple. Okay, wàá ló ti wà ní box lẹ́yìn náà kò lè red. Aṣọ mi ò dẹ̀ lè size ẹ̀ ó máa jábọ́ lọ́rùn ẹ̀. You want it? No, I think it's not. No, no, no. It's for me now. for you àtàbá fẹ́ wọ ṣòkòtò fún sẹ́wọ̀n àṣẹ ìgbé sókè I don't have time for that bullshit. ìtẹ̀lé mi kò ń bọ̀ inú mi ń gbẹ Bọ́lá eat now I eh, lost appetite. so mo ti change the cutting yẹn the cutting we fit sit ourselves you see. Ah. ó wá dàbí pé bíbá iná kan ọ̀tọ̀ nínú ilé yìí do you know what cotton ta change yẹn síbí yẹn transparent tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí ti wá block gbogbo reflection tó ń wọlé láti ta kò wá jẹ́ kó dàbí ipò bright níbi tẹ́lẹ̀ bí sáwọn òun kó dàbí pé náà kò tàn látẹ̀nìkan. <sighs> báwo ni wíkẹ̀ndì yìí ẹ jẹ́ ká gbàdúrà. Hmm. Every Lord will say thank you for this hour. We worship you, Lord, because we got nobody like you. From east to west, not to south, and media exalted be glorified forever. We appreciate you. For everything. O Lord, receive our praise and thanks in Jesus' name. I can't do without prayer. That's without you, Lord. I pray, forgive us our sins. And Àwọn èèyàn tó lè on the platform let me cover my head. I want to cover my head. Isn't it? Some people, they don't believe you don't cover your head. ici, on se la ẹlòmíràn fìlà bọ́sìkà láàárọ̀ irú fìlà wo ni fìlà olóde fìlà once again, Bola for Actuality, thank you, I worship Lord, for this hour. Thank you, Lord, for everybody on this platform, the enemy, they're looking at me with bad eyes, those who love me. Thank you, Lord, for the plan, good one you have for me and my daughter. Thank you, Lord, for all our wishes. Thank you for my daddy, husband. Thank you, Lord, for my friends. Thank you, Lord, for what i have done before. Thank you for what you are doing right now. Thank you for what I'm about to do. Thank you, Father. We appreciate you, Lord. Nobody like you. Receive our praise and thanks in Jesus' name. Have mercy upon me this moment. Lord, direct my spirit to my body. Fill me, Lord, with your power, with your strength. In the name of Jesus Christ, I pray, Lord, for those people who are getting married or who have got married. Father, for those of us who are want to, want to get married, Father, Lord, go before us. According to the book of Deuteronomy, chapter 31, verse 8, he said, Go, I will go. Don't be afraid. I will go before you. Daddy, please, go before us. And those who are already in the journey, Go before them. Support them. Support all of us. In the mighty name of Jesus. Ah, Daddy, we don't want to fail. A lot of people are waiting for us to fail. We don't want to fail. God bless you as a sneeze. Bless you. Daddy, we don't want to fail. <laughs> That's a sign that God will not allow us to fail. If you get into any marriage, relationship, I am not going to fail. And the people who are already in the relationship, that are my people, especially the new couple these days. You will not fail in the mighty name of Jesus Christ. Anointing of failure, depart away from us in Jesus' name. That is a total control. Create our love into our husband's heart. Create our husband love into our heart. Father, let us love each other in the mighty name of Jesus. <laughs> anybody any man or woman that wanted to frustrate any relationship here that wanted to frustrate my relationship or any city any relationship that we have congratulate them that day I pray that you frustrate them all their plans shall be shattered those relationships and marriages will not clash the Lord will support us the Lord will be for you I wish all of you good goodness and mercy shall be my portion and my daughter's portion as well. Eh, in the mighty name of Jesus Christ. Daddy, King of glory, support us. Bless us financially, materially, morally, spiritually. In the name of Jesus Christ, we shall not die only to the glory of God. The year is going to an end. <laughs> We started this year. <laughs> With our people, we shall end this year. We shall see the year end. In the name of Jesus Christ. <laughs> This year will not end me and my children and my husband. I know my well wisher all over the world. Ha! We shall see the end of this year. We shall get into new year with joy. Testimony galore is our portion. The Lord will surprise us. And we'll return for fọkàn There's some blessing we don't even dream about. There's some blessing we don't even talk about again. Ah, Daddy, Father, release the blessing. Father, Lord, put your anointing upon us. Ah, <laughs> ah. Hmm every day full of blessing and joy and full of evil as well we reject evil of these days my daughter reject my husband reject it all our people reject it ah my well wisher reject it reject it reject it reject it we reject evil but the goodness mercy joy of God the favor of God the protection of God he is our portion I claim it for myself for my children for my husband for our well wishes all over the world we claim it in the name of Jesus Christ ẹnikẹ́ni tó ń fi ọ̀rọ̀ báyìí tó fẹ́ máa fọ̀rọ̀ báyìí wá jẹ́ olùwàbà wa ṣe orí wọn mọ́lẹ̀ ẹni fẹ́ máa fọ̀rọ̀ ẹnu bá tiwa jẹ́ tó ń jẹ́ alátakò fún wa ní kọ̀kọ̀ ní gbàgbà tó lóun ò fẹ́ rí wa níbi gíga <laughs> ọlọ́run bó ni wọ́n kéré bó tóbi bó ṣe gbágun gbàgun bó straight bó nà síwájú bó yọ ah irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bó ṣe wù kó ní wọ́n rí ọ̀hún sórí wọn má padà ẹni bá fẹ́ ló bà wá jẹ ọlọ́run jẹ́ kẹ́rin ẹ̀ kàn gbàkóso ayé wa wọn náà dìbò londo state wọ́n ní pé wọ́n ra àwọn fídíò kan ti surface lórí mídíà ipe they are selling it the votes they are selling it for three three thousand when the economy have changed the dollar has rise before three four years ago àwọn ló make noise bẹ́ẹ̀ the three four years ago you are playing Bola three four years ago dollar is not rise like that even bag of rice was nine thousand now bag of rice is hundred plus how can people be collecting buying selling boats for three thousand and day? today they still collecting three thousand I don't believe that that is current one by now the boat selling If they want to buy or they want to sell, that should be around 30,000 to 40 or 50 safe because the economy has changed. This increase. is not like before. I pray those people who are selling their votes in all those states, please, Daddy, don't let them collect the money, finish, and come and be disturbing me and disturbing people on social media. I trust those people actually. those people, there are not many in begging. The people who specialize in begging, Is the Jebu people. It's not, it's not that on um, social media, that's what I know. Lagos people, because they want to go to party. Also, a lot of people, in Ibadan, they go, they beg on social media. I'm talking about the social media beggars. Lord, I know those states are not so more civilized to the level of taking their phone, coming on social media to be begging money. There are few of them, but they are not numerous like people from Ijebu, want to parents, want to pay school fees, that you are not their mother, they are not like the Ibadan people. I'm sorry to say this, but the truth has to be said. And we have to say the truth. Daddy, I pray that when they say their vote today, they will not come back on the media to come and beg for money. In the mighty name of Jesus. Let make sure the money they will pay them, they will use it to establish business. They may use it to pay for their children's school fees. They will use it to feed their wife and children. They will use it to pay for their hospital bill. They will not be disturbing me and other people on the social media again. Thank you, Father, because you answered prayer this morning. I worship you, Lord, because you are Lord. Let your will be received you. No more too. We don't want blood to be shared too much. We don't want people to die. Just stay total control. In the name of Jesus. The people who spend money most, the people who pay money most and buy the votes shall win. So shall we. In Jesus' name. Thank you, Father, because you answer prayer. Nobody like you. Baba mi ẹ ṣé, olówórí mi Nobody like you. I just thank you for the people who are even mocking us. <laughs> They've called me many names. They no gbogbo ẹ̀ ló bá wa lára mu. Nítorí pé ó ní don't look at them. when you just look unto me the author and the finisher of my faith. <laughs> The Lord, you showed me, you revealed to me. <laughs> Some people pretend to be friends before before and they want to be using you God reveal them to me they are snake only one man I saw in that dream that they say this person oh, is your husband òun náà ni Dangote they say this is an offense ẹni tí you mi dùn sí gidigidi gidi tọ́jú ẹ̀ ó sì máa tọ́jú ẹ̀ ẹni ọkùnrin tó bá gbójú wá anybody tó bá fẹ́ kó to make mẹ́ta àmì tó fẹ́ kó máa comment sábẹ́ platform wọn ó ní má comment sábẹ́ wọn. They are enemy in disguise, especially those people who are unseen, who know they are particular of the problem they came into you. They cause you to cry. He said, just look unto them, wave them away. Only they are an old nation. Only all things are passed away. But now you can become new under the anointing of your husband, the one God has built the one God has created, has chosen for you. All things are passing away. All relationship pass away. All things are passing away. All oh my hmm, ex, the thing I'm going to miss them, even when they trouble us. God forbid. I refuse to miss my ex. I refuse to go back to my ex. I refuse to be friends with all the people who have disappointed me. Ah, Lord, take control. Lord, I thank you for all the revelations. It's not a joke. I will be talking like a joke. I'll be taking like a joke. I'm not a joker. Hey, but God, what did I <laughs> do to you? I deserve this from you, Daddy. I can't thank you enough. What you do for you? Judiciary failures. Everybody fail. Mo jùdí lẹ́ẹ̀kan sí. Thank you, Father. I worship you. I worship you. I worship you. Mo gbàdúrà fún ọkọ mi. Àwọn tó ń jà fún ọkọ àwọn tó máa wọn E o ò ní jábọ́. Àránsí, àsàsí, àrélù, àjálù táwọn èèyàn rán orí wọn náà máa fi gbé lórúkọ Jésù àjálù burúkú kò ní jálù mi kò ní jálù ọmọ kò ní jálù ọkọ mi kò ní jálù ilé wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá porogodo you shall continue to be the end of the day ayé wa ò ní bàjẹ́ gbogbo àwọn fake account tó ń gbé síta láfi fi da ayé wa láàmú láti máa fi yọ wá lẹ́nu kí ọkàn kó wá lè máa gbé sókè àbí kí ni tiwa náà máa dùn gbogbo àwọn tó wà lọ́ndà fake account yẹn <laughs> Ah, gbogbo tó bá gbé dání tó jẹ́ original ah, bàbá ṣe kí n gbàdúrà yìí bàbá bá mi sọ de fake mọ́ wọn lọ́wọ́ ẹni tó ń lo fake account tó fi ń yọ ayé wa lẹ́nu tó fi ń dààmú ayé wa ọlọ́run tó dá ayé àti ọ̀run bá wa dì wọ́n pírípírí sínú aṣọ dúdú táwọn èèyàn rere bá kó wọn faṣọ funfun dè wọ́n aṣọ dúdú dúdú dúdú dúdú dúdú ní kó bá wa dè wọ́n mọ́ ah, ní kó fi dè wọ́n dè wọ́n látòkè dé ìsàlẹ̀ ẹni páwà lábẹ́ fake account tó yọ ayé wa ah, bàbá olùgbàlà ah, ẹ̀dá bẹ́ẹ̀ yóò máa fẹ́ẹ̀lì ẹ̀dá bẹ́ẹ̀ bàbá sọ ọ́ di fake person ah, ẹ̀dá bẹ́ẹ̀ tó bá kó bá ta original àwọn fake dání jẹ́ kó pè lẹ́bù kí fake jọ original lójú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin. To kó sábẹ́ fake account To yọ ayé mi lẹ́nu To yọ platform mi lẹ́nu To yọ relationship mi lẹ́nu ah! ọlọ́run o bàbí fàyọ dúdú wé wọn ayọ̀ dúdú bàbí fi wé wọn bàbí fi wé wọn látòkè dé sàlẹ̀ fàyọ dúdú wé wọn ayọ̀ dúdú ayọ̀ dúdú ayọ̀ dúdú ayọ̀ dúdú ayọ̀ dúdú ayọ̀ dúdú ayọ̀ dúdú ikú bàbí fi wé wọn láti ìsànkè dé ìsàlẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní yí padà ah! thank you madam for this one I worship you Lord. Oh my husband family shall be well with you. Bọ́lá ẹni tí ò rí ọ kò rí nǹkan kan three sixty bá kọ wájú sí ẹkọ tá tó bá kẹyìn sí ẹkọ tá tó bá pè wọ́n nìkan tẹ́rọ rẹ̀ gbà Bọ́lá Fọláṣadé irú àwọn kọ́tì tí mo kó jáde lónìí àti tí mi ò tí ìjà tí mo ṣe ẹ̀já kù mo ní kí n só mókè yàrá mo rí pé da fáṣọ mo rí páwọn èèyàn rán wọn fi rán gáwọ wọn fi rán púpù wọn fi rán design tó wù wọn èmi gbé jáde instead of kí n dọ́gbọ́n sí bí mi ṣe ti rí wó náìsì yẹn kí n gbé pamọ́ kí n sọ wípé àṣùgbọ́n Canada ni mo wà tí bá sọ wípé mo rà léyìn kan irọ́ ò dẹ̀ mọ́ mi lára náà gbogbo àwọn tó yẹ kán ṣe fún wa bóyá kán fún wa lé ọ̀fẹ́ wọ̀ ní fún wa gbogbo tó yẹ kán fún wa wọ́n máa dènà ìwà ni ìwà wọn pé àjàgà lórí tó bá tọ̀pọ̀pọ̀ àwọn bá àjàgà náà kúrò àwọn máínú máínú irọ́ oore ọ̀fẹ́ á wà fún àwa náà mi ní mo fẹ́ purọ́ ọlọ́run jọ o wá sọ mi ló purọ́ o torí o mú o mi rí o láyé mi ò fẹ́ jẹ́ òpùrọ́ o ṣùgbọ́n gbogbo àwọn mẹ́lọ́mẹ́lọ́ irọ́ àwọn pọ́tà máa pọ̀ sọ́jọ́ sọ wáyé bá wa sẹ́ẹ̀f lítù wọn ni máa jára òkè ọ̀dà níbi in the name of Jesus lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ṣí mi lẹ́dẹ̀ẹ́ just be empty alẹ́jẹ́ dúró sí mi pẹ́ lómi nígbà mi gan sọ́mà tiẹ̀ tó bá fẹ́ wo platform mi kókò jẹ́ kó fẹ́ ṣe mí lóore àwọn tó rojú mọ́ mi náà fojú ṣọ́ mi kiri tó ń ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀ tí wọ́n dẹ̀ ní nǹkan tó dáa fún mi ó tó àpò kò bá mi lójú wọn sọ̀rọ̀ ìwé sọ́nà ìwé sọ́run kúrò lọ́nà fún mi ò jẹ́ kí n kọjá gbogbo yìí tẹ́ fojú bá mi kiri tẹ́ oko tó kù débi pé àwọn ọmọ yòókù wà ah, ẹ fẹ́ máa bí ògùn mi ẹ fẹ́ máa jogún mi I dodge all of you in the name the Father, the Son, the Holy Spirit. Ah, we know my glory will not be divided, will not be shared by demon. Èmi ni màá lógún mi. And I will go to support my uncle. And my uncle máa yí gbogbo tó ní láyé láti sọ̀pọ́tì lórúkọ jésù sóò ṣe àníbi in jesus name ọmọ jẹ́ fún mi lọ́rọ̀ mi lọ́wọ́ bí mo ṣe ń we are supposed to be working you are doing something yes it's busy working. máa flow níbẹ̀ tó máa ní conscience bẹ́ẹ̀ lórí kò ní yí padà jésù olúwa wa gbogbo àwọn tá a ti ṣoore fún tó wà nípa kó máa sọ pé ayé wọn tó rò pé kó fẹ́ káyé mi bàjẹ́ àwọn tá a ti ṣoore fún tó fẹ́ káyé mi bàjẹ́ wọ́n jẹ́ káyé wọn bàjẹ́ látàrọ ẹ̀rọ káyé wọn máa bàjẹ́ àwọn tá a ṣoore fún tó fẹ́ káyé mi bàjẹ́ olúwa jẹ́ káyé wọn bàjẹ́ àwọn sapẹ́tánṣẹ́ mímì ọ̀tá bí èjò wọ́n máa yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ èyí òdúdú for that matter <laughs> wọ́n fi ẹ̀yìn èèyàn dúdú wọ́n fi wọ̀n mí wọ́n ah, ní ọ̀tá mi pọ̀ nínú àwọn èèyàn dúdú ju funfun lọ ìmọ̀ ọ̀tá funfun tí mo ní dúdú ló fà á gbogbo ẹ̀yìn sàbẹ̀tánzẹ̀ lẹ́nu iná dà ó yá kó jó yín eérú gbígbóná àtìlẹ̀ gbóná ló máa ń pè jù ó yá ẹ̀kọ́ sínú iná iná gbígbóná iná ìléru kó jó yín sànà ogun tẹ́ fi jà mí ó ṣubú ah, instrumenti yín ó bàjẹ́ oró yín àpòrò náà agbára jíǹde kristi àti ẹ̀yẹ jésù pòrò èjò ah, ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ tó jọ̀ta ni ọlọ́run ṣaṣọ lójú ẹ̀ ah, láti wákàtí lọ́lọ́run gbàkóso orílẹ̀-èdè amẹ́ríkà canada nàìjíríà kí <laughs> sàmúyọ̀ tó ṣẹ̀wá ń bẹ̀ kúrajá flourish èmi àti orílẹ̀-èdè mi olùdájọ́ flourish àwọn tó bá ti ṣẹ̀wá tí òrònú kò wà dà olùdájọ́ flourish olùdájọ́ gbẹ̀kú nígbẹ̀kú mi ah, èyí tó bá lòògùn ẹ̀jẹ̀ nínú wọn <laughs> olúwa jẹ́ kí kòkòrò tó mẹ̀jẹ̀ kó máa bá fáwèrè ah, gbogbo ẹni tó bá bá wa jà láti wákàtí yìí lọ tí ò tí ronú kú àdá ọjọ́ sátidé lónìí ọ̀run bá wọn jà <laughs> ọgbẹ́kú bẹ́ẹ̀ lórí kò ní padà ó gba àwọn olólùfẹ́ mi tó fẹ́ràn mi kò ní bàjẹ́ fún yín bẹ́ẹ̀ lórí kò ní padà it is well with us àwọn èèyàn kan jókòó sí kọ̀rọ̀ yà wọ́n fẹ́ máa control mi owó wọ̀n ní láti fún ẹ wọ́n ní gan wọ̀n ní fún ẹ a máa gbọ́ pé we no go give you wọ́n fẹ́ máa control mi ẹ tí ò ní kankan fún mi ló fẹ́ máa control mi tó ti máa ń jókòó sórí kó da nǹkan mẹ́rú ti pẹ́ ọlọ́run kó da yí ẹ̀rú ọpọlọ ẹ̀ kó dẹ̀ ojú ẹ̀ kó fọ́ ẹsẹ̀ ẹ̀ kó kán apá ẹ̀ kó rọ ẹnu ẹ̀ kó wọ́ sẹ́gbẹ̀ẹ́ ah! gbogbo ẹni pé tó bá tún jókòó sí kọ̀rọ̀ yàrá ẹ̀ láti máa dà mí láàmú ọlọ́run kó bá mi dà ẹ́ láàmú ọlọ́run kó bá mi gba orí ẹ̀ mọ́lẹ̀ á ọlọ́run kó gbàgbára lọ́wọ́ ẹ̀ ọ̀nà tèmi ó tú ìtẹ̀síwájú ni ọ̀pá ìṣẹ̀lẹ̀ máa ti àwọn olólùfẹ́ mi atọ́mú àtàwọn tó fẹ̀mí fẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní padà lẹ́ẹ̀kan sí mo ya orígun mẹ́rẹ̀ẹ̀rin fúláàtì sí mímú fúláàtì yìí ò ní gbàgbọ́ ní tìmí you go going to be a blessing forever favour This house and the moon, I mean, and the land of Ottawa. Yes, Ottawa, the total, the meaning of Ottawa in my language is plenty enemy. I know. <laughs> Plenty enemy. Where they chase me. Ọlọ́run tó dá ayé o, màá jẹ́ kán mú mi. Olúwa mo mọ̀ pé ẹ̀mí jẹ́ kó mú mi. Ẹ ta pílí ní obìnrin tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ tá mi. <laughs> Má jò mú mi o, má fi mi fún wọn mú o má fọmọ mi fún wọn mú o má jọrọ ọkọ mi mú o má jọrọ ẹyìn gbogbo àwọn olólùfẹ́ mi mú o ẹyọ ẹyọ ẹni dogun mi people who selling people out ẹni dogun mọ́ mi tó di ọ̀tẹ̀ mọ́ mi ogun kó jà ẹ bó ṣe ṣe fún mi kọrùn kó san fún ẹ ten million fún ẹni ṣe mí lóore náà tí mi ò mọ̀ ní gbangba ní kọ̀kọ̀ Ọlọ́run jọ bá mi ṣe wọn lóore ṣe mí náà lóore God just simply remember me for good once again and again and again and again. Oore tí ò ṣe é jẹ tán. Oore tí n bá tún dàgbà tí màá tún fi nínú ẹ̀ sílẹ̀ ayé lọ. Oore tí ò kì í dín tó máa ń lé lójoojúmọ́ fún èmi Ṣadé àtọmọ mi síra. Atọ́kọ mi bẹ́ẹ̀ ni ọlá wa kò ní rẹ̀ yóò máa lọ wájú. Backward never, forward ever so more success more progress wọ́n yẹ̀dẹ̀ nàìjíríà gbogbo àwọn olórí wa bàbá jẹ́ kún bẹ̀rù rẹ o káàkiri àgbáyé gbogbo àwọn tó ń ṣe olórí ìlú bàbá jẹ́ kún bẹ̀rù rẹ o torí ẹ̀rù rẹ máa ń ba èmi yẹ́s ọba tí mi ò rí tí mo rí ṣe ọwọ́ rẹ̀ ẹ̀rù rẹ máa ń bà mí ó ní ẹ̀rù rẹ ń bà mí ẹ̀rù rẹ bà mí ẹ̀rù rẹ ń bà mí o ẹ̀rù rẹ bà mí ọba tó fìdí ayé sọlẹ̀ o ẹ̀rù rẹ ń bà mí tó fìdí ayé sọlẹ̀ o ẹ̀rẹ́ gbà wà tó fìdí ayé sọlẹ̀ o ẹ̀rẹ́ gbà wà tó fìdí ayé sọlẹ̀ o rẹ̀ mi, gbà mi, rẹ̀ ń ẹ̀rẹ́ ń gbà o ẹ mi gbà mí sẹ́ ẹ̀rẹ́ ń gbà wà tó fìdí ayé sọlẹ̀ o ẹ̀rẹ́ ń gbà mí hmm. jẹ́ kẹ́rù ẹ lè máa bà gbogbo èèyàn bó ṣe máa ń bà mí. Create your fear into people's hearts. Let my husband fear you. Let my children fear you. Eh, all my friends oh man, yàn fún mi torí bàbá ní let them fear you. Let our friends fear you. Let our nation, our leader fear you. Continue. Your will shall continue to be done forever. In Jesus' powerful, wonderful name, we are praying. The Bible says the presence of the Lord is a fullness of joy. This house, you will carry the presence of God. The sofa I live in this house, I speak to you, I will not lack money. I pray for the land of Ottawa. This day will not generate enemy for me because I have conquered the enemy. 2024 years ago, my enemy was destroyed in advance. Yes. Ottawa, you be a blessing for me. And you continue to be a blessing. <laughs> Ojú ọjà rẹ̀. Ojú Oja. rẹ̀. Ọjà ojú Ah. Hmm. A lot of people want to make me an ambassador here they be sending me this signal but I pretend as if I don't understand those of you if you want to make me an ambassador to your business you even plan to dash me car yes I speak to your life the boldness for you to call me release it I mean receive it now yes and if you want to call me for those of you who have money that actually want to give me contracts eh my husband will not tell me not to give you contract not to work with him okay <laughs> i'm not a cheater i'm not going to if you're a man i'm not going to cheat on my husband i'm going to do your business street business and for my husband to know i'm industrious a businesswoman a go-getter not a go-digger I speak to you now with that person. The Lord speak to me, reveal you to me in the spirit. The Lord will give you the anointing, this boldness to call me. In Jesus, and if you want to call, this is the number. 514. Mm. 519. Mm. 2024. Very simple. 514. 519 two zero two four that is the current number odd number is on WhatsApp you can call me direct anytime you call me if it's about money even if it's in around one o'clock in the night from twelve I will pick if it's about money yes if it's about business you want to give me contract for me to have money You want to know, you know, I'll pick any time. I will not pick except if my husband is around. And we are talking, he said, I mean, telling me to off my phone, or my phone is off. I will not pick when it's off. But it's on 247. Call me once again. This is my number, 514-519-2024. That's my number. Yes, that's my number hotline hotline call me now and it shall be well with you thank you daddy because you always answer prayer <laughs> nobody like you Ogo re ewa re olúwa fi wọ̀ mí olúwa fi wọ̀ mí fẹ́ wà ń dà pé mi ò rẹwà ṣùgbọ́n láì lómi kọ ẹwà rẹ ògo rẹ Olúwa fi wọ̀ mí Olúwa fi wọ̀ mí Olúwa fi wọ̀ mí the holiness dignity and decency this Ottawa you bring blessing to me this house you bring blessing to me you no be a disaster you no be a bad luck I <laughs> will no encounter bad luck again I reject it I'm out of fix forever forever is the deal of success forever is the deal of goodness. Ah, I will have joy. I divorce evil forever. I renounce them. I dodge them. All the pretenders, all the evil people, I dodge you. I dodge you. I dodge you. I dodge you. I dodge you. I dodge you. You attack out my progress. I dodge you. Yeah. You attack out my goodness. I dodge you. I dodge you. I dodge you. I dodge you. you never catch me. Thank you, Lord, this morning. I can't take enough. Let your glory continue. Those who have my cows, those who are compete with me, I curse you. You'll be matched. The Lord will render you useless. The problem, don't be by. those who are compete with me, think you'll buy competition you want to engage me in nonsense i reject it you are nonsense there all the people who send you in your caucus in your meeting may almighty shower you with trouble may almighty dismantle you may almighty raise the salary against you may you be destabilized <laughs> in your kingdom may the Lord slay all of you may you scatter to multiness ìjà tí òun ṣe parí lágbàwọ̀ tá mi ṣẹlẹ̀ sí i. At that junction you find yourself now, you'll be confused forever. So shall it be. Those of you are taking me for granted. I want to tell you now, Opolote Repenile, I want you shall be confused. No revolution for you. Mm. The law will put you to shame. Opolote Repenile, you turn yourself to computer. <laughs> your, your gig will fail off. Your connection will be disconnect. Yes, and your brain will be shattered. Your system will carry virus. So shall it be. Thank you, Daddy, once again for all my well wisher, myself, my husband, my friends, all our, our customers, my children, my daughter, especially. Thank you, Lord, because you continue to dwell in our life. You continue to be for us and those people you are used to solve my problem. The Lord shall bless you. In Jesus' name. My land, Canada, you will not be cursed. I will not be cursed. America, you are not cause you are flourish. Yes. Uh, Nigeria, the law akọjá mbẹ àwọn ìka bẹ tó jẹ́ ọ̀tá mi Ọlọ́run máa gborí wọn kọjá àwọn tó bá fógun lóúnjẹ láti máa jà mí lókun ibi apààyàn kù hmm, bẹ́ẹ̀ bá kówó dání àwọn kan kówó dání nílùú Zimbabwe ńgbà kan àdúrà máa ń gbà ọ káwọn máa jẹun sọ kò dára torí pé ọjọ́ tá a bá bí sí ti lé tá a má kówó sí ghana mosque kò lọ ra àmàlà lásán lórí àjọwò thank you father i worship you this morning nobody like you hmm. gbogbo ẹnikẹ́ni ah! olùgbàlà tá a láàfẹ́ bá ṣeré tó fẹ́ máa fọ́ọ̀sì ara sí wa lọ́rùn tá a bá ti lá pọ̀ pé a ní nǹkan tẹ fẹ́ ṣàjẹ tẹ jẹ́ madam ṣàjẹ kì í ṣe madam ṣàjẹ náà yóò àbí mr ṣàjẹ ṣàjẹ ṣàjẹ tó jẹ́ gbogbológo lẹ máa ṣàjẹ ẹ pretend to be a friend ẹ máa gbéyàn lọ sí ọ̀dọ̀ àwọn ohun àfa ẹ máa ní kó máa ka nǹkan oríṣiríṣi kan fún lọ́sẹ̀ tẹ máa fi gba ọgbọ́n ẹ sọ̀rọ̀ ah gbogbo ní pátá iná máa jó òun ah gbogbo ògúnlógún tẹ ti jágbọ́ ọlọ́run ajá gbogbo àwọn ọmọ yín gbà á rẹ ìfẹ́ dárúkọ àwọn yìí because God ó ní máa sọ fún oníkàtà nǹkan bí ìṣẹ́wó rẹ̀ either you mention somebody's name just be repent because if you love your children you no be doing evil all this camouflaging just to create impression that everything is okay and when you know that it's not okay at all. <sighs> Daddy, anyway, we just say thank you for this wonderful morning, uh, eh, morning again. We are still in the morning time in Canada hallelujah o jẹ́ kí n wá dùn kọ́kọ́ wá balẹ̀ i carry the power of God father let your power continue to be in me let your joy continue to be in me let authority when i decree continue to establish in both in heaven and earth ah father Please honor the word of my mouth in the mighty name of Jesus. Lord, let your power continue to dwell in me. Let your favor dwell in me. Let your glory dwell in me. Let your strength dwell in me. Dwell in me. Dwell in me. Dwell in me. Yay! Let your power, power of socially. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. So shall it be. Jesus' name. Amen. Mm-hmm. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God the power of God in me. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. I got the power of God in me. Hey, I got the power of God in me. Hey, I got the spirit of the Son of God. I got the power of God in me. thank you ẹ ṣé o tẹ wá ẹ̀yin tí ẹ rojú mo máa tẹ ṣàmì a fẹ́ máa lọ báyìí may the grace of our lord jesus christ <laughs> may the grace of our lord jesus christ <laughs> love of god fellowship of holy spirit gbogbo ọ̀tá tó ń wá sórí platform lára àwọn tó blọọkù tó bà page mi jẹ́ lórúkọ jésù máa ń ṣe wá sórí platform yẹn ọlọ́run jẹ́ kó ṣòfò ọ̀run bá mi gé wọn lórí sọ̀rọ̀ ọ̀run á jẹ́ kí ìbọn àṣìta kó bá wọn lórúkọ jésù gbogbo ẹni tó ba pílàfọ̀mù mi jẹ́ gbogbo ẹni tó bà gbogbo tí bá ṣe jẹ́ àṣìta ìbọn kó bá wọn gbogbo àjẹsára tí wọ́n ní olùwàjú bàjẹ́ gbogbo aṣọ òògùn tí wọ́n ní ọlọ́run fi jóná gbogbo agbára tó fi ṣàgbára gbogbo àwọn tó ti wọ̀n lẹ́yìn kan padà lẹ́yìn wọn ọlọ́run jẹ́ kó ṣèṣe miscalculation ló dé bá wọn bẹ́ẹ̀ lórí kò yí padà take you once again daddy i worship you lord ẹ ṣé gan ni o ẹ ṣé bàbá ẹ ṣé bàbá èmi fọpọ ẹfì fún ọ ẹ ṣé bàbá ẹ good luck is my portion in Jesus name amen ẹ ṣé bàbá ẹ ṣé bàbá èmi fọpọ ẹfì fún ọ ẹ bàbá ẹ o ṣé o ẹ ṣé bàbá Ọlọ́run ẹ o àwa dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ̀yin lóko yẹ fún o alpha omega tolú kò sí kárọ̀tì nínú ilé ni ká jẹ kárọ̀tì bíi bí kiri náà what's the time time is five o'clock now in Nigeria what here is after eleven that's fifteen after eleven after fifteen after five in Nigeria look at the time eléyìí kano time lélẹ̀ no but this is Kanuri time in this house. <laughs> ọmọ hm. ìjẹ kí n mú àpò lórí ìta. kèé lẹ́mọ̀ wà I should take lemon ni ìjọba tó ọmọ mi ọmọlọlá olúwa ṣe ìfún mi please now what are you doing kí ló ń ṣe. Hmm? Oh, Jim, oh, Tolu, you know, I don't think that you know, for the book, you know, I don't want for this. nínú ìfẹ́. àwọn ìta máa lọ sọ́nù wọ́n ti pọ̀ ṣùgbọ́n wọ́n mi lé náà ìfọ̀ àwọn ti mo fẹ́ wò pé tí mo bá mu kí nìyẹn à níjọ ilé mo máa ti lè pẹ̀lú o ò tí ì jẹ̀bọ̀ kan mo sọ it's not good for you i'm telling you o lè má fojọ́ òògbà wẹ̀ náà yesterday o gbàgbé àbí ẹ̀hẹ́n ìbọ̀tẹ̀ ní ìyẹn òògbà wẹ̀ náà saturday please take key ṣe tea fún mi. You say you don't want anything sweet. Huh? You say you don't want anything sweet. I don't want to lose weight. You say you don't want anything sweet. Okay. Okay. It's, it's, don't put sugar. It's me. Eh, okay, give me water. Okay, don't worry. But, but anyway. She, is it, what caused it? You know, Korean, I'm going to move it, that's an mi mọ nǹkan tí mo fẹ́ lọ rọrùn ìgbó kí ni mo lè jẹ kí ni mo lè jẹ náà kí ni mo lè lọ́jọ́ àjẹ tí má ṣe tó tó ní ata àdéhùn tó ìjẹ níbi tí ò ní tó ní ṣílì ló wù mí jẹ àbúrò tó ní sọ́ndé ò ṣílì. má omi yẹn ti gbóná tó fún mi ní ó ti gbọ́ mi tẹ́lẹ̀ tó lọ́ọ́ ní go and bring my phone let me do two for 个人。 din sọmọ tó kò tó tẹ̀lé. No, thank you, friend. It's you. You make it already. Who's it there. Thank you. I am controller. Hmm? I am controller. Yes, you Don't judge yourself, so sit down. What finger she see? Má sọ fún kí n ká ṣe sí o. àwọn corporate beggars ọlọ́run gbọ́ kí n ṣe rọ́ corporate beggars I want to give you before going this morning I want to give you I want to name beggars for you beggars corporate beggars corporate beggars you see those musicians tó máa ń ná owó fún ní Nàìjíríà tó máa ń ná owó fún tó máa bèrè pé ohun tó olóògùn mi kọ́ ààbò ní ibùmí máa ó ṣàánú òkú mi ó ṣàmọ̀ pé lẹ́nìkan tọkọ fún adébẹ́lẹ̀ bó tẹ̀lé pé wọ́n mọ̀ pé máyẹ̀ ń gbà ẹ̀ bóyá wọ́n ṣe fraud so corporate beggars àwọn another beggars ṣó ti eyín ẹ̀yẹ àwọn ni wọ́n máa sáré wá sọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé wọ́n sọ pé corporate beggars ṣá you know we have different one of them here wọ́n pọ̀ lórí media irú Facebook ẹlòmíì asáré wá ń bọ̀sẹ̀ ń please i want you to support my business i want my husband is kiri kan still and my husband lost his job and my husband ṣe kiri kan my husband ṣe kiri kan you know they going around like that you know and where do you come from i mean where do you come from Are you husband? they tell you some of them say eh, originally i'm from Ọ̀yọ́ yes you want me to be oh god inú fóònù yìí nọ́mbà táwọn bẹgà máa ń pèsè tó máa ń pèsè fóònù tó ń lò yìí although the camera of the phone is very nice it's the one is clear so only ni mo dedicate fún wọn they always call on me and because of me alone so I can show you I have thousands of messages there you understand me so even when they have money ṣọtiye they will Yoruba beggars they money nílé Yoruba beggar. they have mansions but they beg they have mansions they beg they even beg money to build house They beg money to buy car. They beg money to buy cream. They beg money to do their hair. They beg money to do everything. They can even kill somebody and start speaking for the person so that they can start begging on the name of that person. So ti yẹn so àwọn ènìyàn wọn máa sọ pé wọn fẹ́ solicidi fún yàn tó bá ṣe solicidi wọn fẹ́ gba kóòtù wọn fẹ́ ṣe kíní kan they will spend the money so corporate beggars you know corporate beggars don't talk about the beggars who really lack those who are lack tó wà ní street of the Nigeria or even in the streets of any country, don't abuse those words. But corporate beggar, some will put on designer clothes. Like this aṣọ you see, Frank Liner Do you know the Frank Liner? Frank Liner is an, is an Italian. Okay? Is an Italian design, you know? Frank Liner, I think it's Italian. Okay? So, they put on nice one that even this brand is not even so high like that. They put on like Gucci, they put on the um, Louis Vuitton, a lot of big design, Mark Jacob, Easy Mayaki, they put on nice things, you know, big brand like that, they still beg. Okay? Ọmọ gbọ́n tí mo wọ̀ yìí ló bá dé o, ó lé ìrọ̀rùn ló bá dé o, bàtà lùkù tí wọ́n kó fún ẹ nílùú Ìtálíà ìrọ̀rùn ló bá dé o èyí tán fi ké wọ́ yẹn ìrọ̀rùn ló bá dé o aago tó rà tó fògùn gbà ìrọ̀rùn ló bá dé all these things they are beggars corporate beggars okay so corporate beggars they package themselves when they going out even ladies that are package i mean corporate beggars they dress very well they know beggars at times they go for the eh, kí ni a máa surgery tó wọ́n lọ ṣe gbogbo everything you know so that you not they will be measuring them because they want you to believe that they have money so if they are even asking you for money not because they don't have you understand me they are corporate beggars do you get it so corporate beggars so be careful about them corporate beggar tó bá rí eh? ẹ ìwọ ọgbọ́n wa máa sọ pé à ah, ó lè jẹ́ kó ní issue yẹn kíákíá ni wọn náà wàá fẹ́ ṣe bí kò fẹ́ ẹ̀kọ́ if you try it their original beggar they only be corporates original beggar that have sense of begging they have àwọn beggars tẹ́lẹ̀ nísìnyí àwọn four one nine àwọn frosters, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti turn to beggars now do you understand because a lot of the i mean the FBI gbogbo ọlọ́pàá all over the world you know they are there so they turn to majority turn to beggar and some of them they turn to even wọ́n máa come and marry husband come and marry wife tó bá rí nǹkan tó bá dà báyìí they be fighting it's not for them o they want to fight and die on people's things okay so corporate beggars they are very wọ́n wà káàkiri all over ṣe ti yé hmm. bye for now wọ́n máa tún pa.